هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alhadi. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك بقف الحمد لله Ọba tí adúpẹ́ fún yìí náà lọba tí máa ń fi ní mánà. Fi pẹ̀bí ìlàáhì wà látàrọkà ní ìlàáhàdì ẹni tó bá fi mọ̀nà náà ni ẹni tí ó ṣorí rí ọ̀nà máa ohun mo ń pàrọ̀ wà fẹ́yìn náà lónìí tẹ́ ń gbọ́ mi pé ẹgbára lọ́lọ́run o ẹgbà fọ́lọ́run ẹgbà fójíṣẹ́ rẹ o má rò pé nìkan ló lè yanjú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ láyé o ẹni tí wọ́n ń gbẹ́kẹ̀lé tó gbẹ́mílé yẹn náà níṣòro tiẹ̀ tó ń báyìí látẹ̀rọ̀kẹ́ ní ìlà àhàdín. ẹ̀tàn lásán ni pé kẹ́nìkan ní fọkànbalẹ̀ òun máa bẹ́ẹ̀ ṣe àbí kẹ́nìkan máa fi ẹ́ lọ́kàn balẹ̀ kó ní pé òun ti mọ̀nà àbáyọ sí ṣòro ẹ̀rọ ni. èkó bílí láàyè wà látẹ́rù kẹ́mì láàádé. ẹni tó ní kó fọkàn balẹ̀ yìí náà nípèníjà tó ń kojú lára ọmọ tiẹ̀ náà. èkó bílí láàyè. ó lè ní lára ìyàwó. èkó bílí láàyè. tó bá jóbìnrin ni ó ní lọ́dọ̀ ọkọ. èkó bílí láàyè. òun náà ní lára ara rẹ̀ tó ń bá tí ò fẹ́ sọ ọpọlọ tó wà lórí àwọn èèyàn náà ní pẹ́ni táwọn sunkún bọ̀ wá bá kò ní dákápá lẹ́nu gbé wọ́n wá ṣojú fúrú ọmọ wá bá ọ̀sọ̀ bí ẹjẹ́ wọ́n wá rò pẹ́ni tí ń bẹ̀ sọ̀rọ̀ yìí àbí ẹjẹ́lì ni rárá èèyàn ni pákéèkì lásán ni mínà tí mò ń bẹ̀ sọ̀rọ̀ kò sẹ́ni tí ò ní tiẹ̀ Màlẹ́rì a máa ṣàá náà, oríṣi ọ̀fìnkí a máa ṣe wà ẹ́pọ̀ a máa wúwa ìyẹn níwà. Ṣùgbọ́n bá tí àdánwò kankan kì ń kàn. Ìkọ̀ owó a máa ṣẹlẹ̀ sáwọn náà wà ń dẹ̀gbà dé. ni wọ́n ìmí àti ẹ̀. Ẹni tó tó ń bàbára rẹ̀ náà ní Ọlọ́run a máa ọmọ èèyàn náà ń gbà ní bó ṣe lè kó lóòótọ́ dẹ̀ mọ́ ọmọ gbọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ kò rẹ̀ kò ní nìkan pàṣẹ pọ́ ọlọ́jọ́ máa gbọ́mọ̀ yìí. ọlọ́run àgbà aya tẹ́lẹ̀ omi bó ṣe lágbára tó kò ní sọ pé ọlọ́run má gbà ya mi. ọlọ́run àgbọ̀ pẹ́lú omi kò ní sọ fọ́lọ́ pé dájú mo ṣì ń gbádùn ọkọ. kí ló wá ṣẹlẹ̀ sí ẹ tó wá gbẹ́kẹ̀lé sọ́lọ́ Kí ló dé tó ń gbẹ̀mí lẹ́ni tọ́lọ̀ tọ́lọ́run dá. Allahu akíramù máa ṣújà àjò takọ́bù. Ọlọ́run lè kàn lẹ́ni tí a máa rokan kó lè ṣe ó tó ṣe apá rẹ̀ ká. Yàrá ti yẹlẹ̀ yìí. Wọ́n ń pèrè tó rokan kó fẹ́ ní dáadáa láyé sáré káàkiri òun kọ́lẹ̀ dá lọ. ọwọ́ lólórí ìjọ kan olówó bárí gan gbóná gan ọ̀dọ́ rẹ̀ ló wá gbà lọ. ọwọ́ ní àfọ́ àkànṣe èkó kan wà kọ̀rọ̀ kan ah. ó ní àwọn kọ̀ǹfàmù lọ́wọ́ tó ń jẹ́ ọ̀dọ́ rẹ̀ ló wá gbà lọ. Ah, ó wá fi wọ́n mékè owó, ó fi wọ́n ìfẹ́sì káàkiri, ó fi wọ́n fọ́ oríṣiríṣi nǹkan kiri, ó fi wọ́n ra oríṣiríṣi ilẹ̀ kiri, ó fi wọ́n gbé oríṣiríṣi ọkọ̀ kiri. Ó wá ní ìlú mẹ́fà lọ́wọ́ tí ní ó tọ́gbà lọ́wọ́ mi ò pa kì í pẹ́ jọ. Bó ṣe ń gbà tó tó mọ́ra àwọn ẹ̀nà ló fi ń pọ̀ lọ́wọ́ rẹ̀. Ìwọ́n tó ń wá ànàbáyọ síṣòro ọ̀rẹ́ láyé wá gbọ̀dẹ̀ èèyàn lọ ó ti ṣí. àkọ́kọ́ àtà àfàlẹ́kọ́ ìhò àìndánlọ́ yìí máa ń júdó. a ah, ó ti ṣe mistake. àkọ́kọ́ àtà àfàlẹ́kọ́ ìhò àìndánlọ́ yìí máa ń júdó. àánú rẹ̀ dẹ̀ ń ṣe mí wàláhì ká ní mo mọ̀nà láti pè é pé wọ gangan ni mò ń bá mi nìbájú ó máa pọ̀. kájú ọ̀dọ̀ ọlọ́run tá à ń júwe fún ẹ̀ torí ìdí èyí. ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo

a ń bọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń lẹ̀ rẹpẹtẹ kọjá kí náà ń sọ atọ́rọ̀ alẹ́kọ́ ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam bí ọlọ́run alẹ́kọ́ yọnu rẹ̀ kó bá kí fún ọ̀sọ̀hábà bákan náà bí ọlọ́run kó fẹsẹ̀ wa náà nílẹ̀ dáadáa lójú ọ̀nà ẹ̀sí àtàrí àtọ̀run méjèèjì ọlọ́run tó dùn fún wa kò òkùnkùn yàn máa rọ̀kan fún fẹ́ gbádùn lọ́rùn kò máa jẹ́ yàrá yìí. ọ̀bàná àjìnà fi dunya hasana. ọlọ́njọ́ dáadáa táyé jó kàn wá. èèyàn kí ní nǹkan tán rí tábá níbẹ̀ náà fàlùbáríkà sí fún wa. yọ máa wá jẹ́ kí táyé ọlọ́njọ́ fíwá já iṣẹ́ sí náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ lónìí à ń bẹ̀rẹ̀ pẹ̀lú àkórí ìdánilẹ́kọ̀ọ́ tuntun míì lọ́tún onílé tún bá dé ní ìkànnì fresh fm one oh eré tó mìlú títì tó káàkiri ayé eré tí a tún fẹ́ mú wa lẹ́nìí tá à ń bẹ ọlọ́run fún ọmọ ìyá wa eré tí wọ́n ṣe gbọ̀wé ètò yìí الحاج شمس الدين شيخ حفظه الله ورعاه وأحسن الله إليه وبارك الله سبحانه وتعالى في رزقه وفي حياته وفي أولاده جميعا آه إليه سياسة فابر لنناني أسباب انحراف الناس عن دين الله كل شيء لساوين يكان تافران ما يوا مسلمي كان إليه سياسة فين كروني à ń gbọ́n ìkankan ní àgbáwọ̀ ni irú rẹ̀ olè máa wáyé. Báàbùlì inhirafi nasi an dinillahi. A ń rí àwọn àgbáwọ̀ kankan ẹlẹ́ẹ̀fẹ́ pé àwọn tó wá ń láwọn òsì Ìsìláàmù mọ́. Àwọn ń gbọ́ náà wá ń pàtàn pé ẹ wọ́n ṣe Muslim, ìfẹ́sùn ẹ̀ dádì wọ́n ṣe an imam, ìfẹ́sùn èmi náà bẹ̀rẹ̀ ṣe wòye ní Sáùkì Kùránì Ẹwà tẹ̀lọ́lá ní Sáùkì Kùránì ina ni misaki Qur'an asbabu li rafi nasi an dinillahi aro pa n fere ni ọ̀rọ̀ yẹn ló ń fọ́ ni gan o asbabu li rafi nasi kí ló ṣẹlẹ̀ dinillahi ta fere nìkan tó jẹ́ pé mùsùlùmí ni ó ti mọ́lọ́n tẹ́lẹ̀ ojú ọ̀nà yìí ló wà ló bá tún sọ pé òun ò ṣe má kí ló ṣẹlẹ̀ tó ń kó ká àyìnlá fẹ́ ṣàlàyé rẹ̀ fún ẹ lónìí àmọ́ tó lè fà á gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀sìn tọ́lọ̀hún fi mọ̀ wá ìta ń kà fúnra wa yìí tí náà lè mọ̀ tọmọ rẹ̀ lè mọ̀ tọkọ rẹ̀ lè mọ̀ táyà rẹ̀ lè ìmọ̀ ẹ̀sìn ni kò sáwó ní Islam bó ṣe rí ó kílè dáadáa pé ó ké tó fà á rèé kódà ẹ̀ta fẹ́ sọ ìdí wọn náà bá jókòó tó bẹ̀rẹ̀ sí analysis yes ó ni tó bìrè tó ṣẹlẹ̀ mi rèé tí wọ́n fi lọ ah, àwọn mi rèé jọ́kìnrin àná yóò fi lọ náà lè it is very bó ṣe jẹ́rẹ̀ onáà la fẹ́ mú afẹ́yàn ń bẹ̀ fúngbà tọ́lọ̀ ń sọ náà lùkúrá ní pé rọ̀bọ́mọ̀ yẹwà dùlẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run. lọ́pọ̀lọpọ̀ ọgbà ló yẹ sí àwọn tí ò bá ń ṣe ìdáhùn yẹn ó wù wọ́n o wọ́n ń wò yí wọ́n jẹ́ lọ́sí o ó ń dàbí káwọn náà máa kírun kọ́ máa pàdé ẹ̀yìn ọ̀kan mọ́ ní o ìsáàmù ń mú àwọn ọgọ́rùn èèyàn tẹ́jọ wà láyé yẹn o ìbẹ́lò ní nǹkan òpé mi tán bí mi sí ẹbí tí mo ti ń ṣiṣẹ́ àwọn tọ́wọ́ àwọn ọ̀rẹ́ tàbí já ń ṣe àwọn fámílì mi you know my husband my daddy my man ó ṣìríṣi tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nìyẹn. ọmọ yàwá dùn lẹ́bí náà káfàrú làwọn kánú mùsùlùmí. Lórí ẹ̀mí bá sábà mìtì ọgọ́rọ̀ wọn tó wà sí sí ẹ̀ tẹ́ni rẹ̀ má. Ẹ̀rí fún wọn náà máa sọ pé inú tí fi sí ẹ̀ ìfàtí, mo tẹ̀ lẹ́kẹ̀ẹ́ Mùsùlùmí náà, mo tẹ̀ lẹ́kẹ̀ẹ́ Ìsìláàmù yẹn gan-an. Ohun wọn, ìní àsọ síta, ìní ò ní sọ agbé mi, ṣùgbọ́n mọ̀ pé ọ̀nà ní lóòótọ́, ẹ̀sìn ní látọ̀dọ̀ Ọlọ́run lóòótọ́ kí ló wá ṣèwọ́ tí wọ́n wà nínú rẹ̀ kí ló ń wá káàkiri ó dẹ̀ bùkátà sí kí ni solution sí béèrè tá béèrè kí ni answer kí dẹ̀ ni solution torí pé ńgbà tó nílé ìwé kan wọ́n gbá níbẹ̀ kan hmm. àwọn fún yẹn máa ń perform dáadáa in fact àwọn teachers wọn wọ́n gan tọmọ kan wá lọ tó jẹ́ pé ló ń wà kò lọ́bì kò ṣe wàhálà kó tó gain admission síbẹ̀ làwọn tó wá gbọ́ pé kò máa lọ sùkúù yẹn mọ́ Rúbámá yàwádù lẹ́bí náà kẹfàrú láwọ́ káánù mùsùlùmí. Àwọn agbá pé the best school so ever ibẹ̀ ló ti náà òtún wá lọ má. Rúbá máa ah. yàwá tó lẹ́bí ah. iná káfàgòrò lẹ́wọ́ kẹrẹnú mùsùlùmí. Ó yẹ ká ṣèwádìí nǹkan kan something went wrong. Àfàdájẹ́rẹ́lú ni Mùsùlùmí ìnákà lè mú jẹ́rì mí. ni, kò ṣe kọ̀m̀pí ẹ̀ káfẹ́ tó jíwọ́jú tẹ́lẹ̀ pọ́lọ́. Àfàdájẹ́rẹ́lú ni Mùsùlùmí ìnákà lè mú jẹ́rì mí. Ọlọ́dà káfẹ́ ni tó jíwọ́jú tẹ́lẹ̀ fi rí ẹni ẹni tó mọ̀ kó tán lọ́lọ́run tó ń sin lọ́run tó ń ṣe ìtọ́lọ́run bá fẹ́ táàlì fíwẹ́ ni tí ń fagbà ọlọ́run ọba ya ìjọba kò ṣeé ṣe torí ẹ̀ ló fata ti fẹ́ afẹ́ ṣàlàyé afẹ́ pìrìsẹ́ǹtì àwọn tó ṣogun fà the reasons eléyìí tí ó fà táwọn èèyàn kan tí wọ́n fi tún láwọn òṣìṣẹ́ láàmù àwọn kankan ní àsáwọ̀ ni ó kéré gan o torí tẹ bá lọ́wọ́ káàkiri ayé lónìí kódà tó fi kan US UK nkankan ẹ̀rí pé the rate town yọ fi embrace islam bẹ̀ no no no no no ó ní agbára gan òkè eléyẹ kí n ṣe kó bíyá wọn exaggerate àwa kúrò nírú eléyẹn àwọn mùsùlùmí nígbà tí n ṣe pàǹpolówó àgùn mu ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run ti polówó rẹ̀ fáyé fúnra ara rẹ̀ ṣùgbọ́n kan ń sọ di reality tí wọ́n náà lè mọ̀ fúnra ara rẹ̀ ṣùgbọ́n àrífà àwọn ibìkan sáṣì wà láyé táwọn kankan tó ń kúrò nínú Islam àwa fẹ́ sọ rísìn fún yín wà mí ní àbí ilé ẹ̀sìn bá nínú àwọn okùn fàyé alákọ̀ọ́kọ́ rẹ̀ rí lónìí àìmọ̀kan ni o àìmọ̀kan àti kíyàn má tún ṣe research nípa àìmọ̀ ẹ̀sìn rẹ̀ ṣẹ̀rẹ̀ rẹ́sùn Islam ẹ̀sìn mọ́ ni bí ọba fẹ́ sin ọlọ́run the first thing tó ní ìdí àti kọ́kọ́ ní ni kókó onímọ̀ nípa tó fẹ́ ṣe kìí ṣe ń tà ń sọ ní pé o ti gbọ́dọ̀ kéèmì títí nínú kéwú kìí ṣe ń tà ń sọ nìyẹn ètò wá ní pé wà á ti ẹ̀kọ́kọ́ mọ ẹ̀sìn wà lọ́pọ̀ ọlọ́ni kọ́kọ́ lọ nímọ̀ ìmọ́kílọ́fẹ́ lọ ní lọ dá ọlọ́run ọba rẹ̀ mọ̀ kó ọlọ́run kókò sọba kan tí yẹ káwọn jọ́sù fàyà fọ́lọ́run èèyàn máa kọ́kọ́ mọ ọlọ́run ó dẹ̀ máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn kò sí kèfèrè nínú ọ̀ràn wa kò rá ò lọ́símọ̀ ni ò rọ́pọ̀ tó kó tàwọn fẹ́ẹ̀sì Ìkà ṣe mọ̀ṣá. Annahu la ilaha illallah. Ẹlẹ́ẹ̀lẹ́ máa rí tàà yọjú ní gbogbo àwọn jókòó àwọn halakọ́t ta máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ mọ̀sájìdì ìjókòó ìdánilẹ́kọ̀ọ́. Sásìkò tàà mú jókòó yẹ sí, eléyìí tí ò wọ́ kìtàbá sí rí kọ̀nfínẹ́sì àwọn èèyàn. Torípẹ́lú mi tún ṣìyẹn gbọ́yé ó ní ẹ̀sọ̀ pé kíní kan bídíà ẹ̀nà ti ṣe wá lẹ́nu ti harkọ̀ ní sunday ẹ̀tún ṣe ń ṣe ní saturday ẹ̀ṣin ṣe ní thursday ní tuesday ẹ̀ṣin máa ṣe ní thursday àbíkì Fa'alamu ah, annahu la ilaha illa Allah. Gbajúmọ̀ tó ní láyà tó tó ní kò tálì jẹ́nà àbí tí kò wà. Gbogbo wọ́n tó ń sọ relé má tó sọkú sọmọ́. ilaha illa Allah. Àwọn tó wọ́n dẹ̀ ń sọ náà àwọn tó wọ́n túnbọ̀ ń dẹ̀ sùúrù máa wọ̀nyàn lójú. Àwọn tó ní àwọn òṣè sọ́lá fi 1990. Gbogbo oríṣiríṣi ọ̀nà ọ̀dọ̀ àmàdọ́ta bẹ̀rẹ̀ sí gbẹ́lóṣ

wọ́n á dàrú mọ́ lójú kódà tó bá ń ṣe bísínẹ́sì náà tó bá jò pé nípa rẹ̀ wọ́n á gbà ẹ́ dáadáa alu jìbìtì kò sí ni ẹni tó wá ti ya aláìmọ̀kan nípa nǹkan ẹni yẹn ò lè ṣe nǹkan yẹn kó balance kò lè ṣòwò yẹn kó sọ̀ sí. Fa'alam. Ọ̀rọ̀ ẹ̀sìn tí wá nípa jòwó lọ. Fa'alam. Lọ́lọ́ fi ní lọ nímọ̀ ni o. La ilaha illallah. Àkókò sọba kan ta gbọ́dọ̀ máa jọ́sìn fún láyé àfọlọ́n. Jẹ́kì yẹn ju ẹ̀ná mo kọ́kọ́ dúró digbí. Hadith Anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ sáà náà ti sọ. Wa kullu ilmi faridatun ala kulli muslim. Oníṣẹ́ aláwọ̀ bá ní wíwá ìmọ̀, ó ní ọ̀ràn ọ̀yàn ni. Faridatun ala kulli muslimin. Lákàyè wa ò dọ́gba a rí àwọn tí ẹgbẹ́ ọlọ́run fún nílà káyè tí wọ́n bá ti ń kọ́ kí ó èjì yóò kan máa fi kọ́ ó ń dúró ní ó yé wọn tó bá ti ń ṣẹ̀láyé nǹkan fún onínẹ́sì báyìí ó ń dúró ní digbí ó ti yé wọn a dẹ̀ ráwọn míì tí ẹ pé sí ó lẹ nànà wọn báwọn bá ṣe ń kọ báyìí pín títí ń dúró àfikọ́ máa kọ díẹ̀

a ní yéré yìí sọ fún wa kò dẹ̀ sákòjọpọ̀ kan tó di plate uniform fún wa pé white wine

Tàbí ilmi. Ẹ̀rọ pé àrẹ́bì sọ̀rọ̀ tàà sọ fún wa ń bí pé wíwá ìmọ̀. Fàrídà tó ní ọjọ́ ara ẹni. Bẹ́rẹ̀ gbogbo Mùsùlùmí, a ń bọ̀ lọ́dọ̀ àwọn àfà aládàádálẹ̀, àtẹ́wò tí wọ́n àkóbá tí wọ́n náà tí wọ́n fi kóbá àwọn èèyàn láyé tó fi jẹ́ pé àfà mi jẹ́ gbọ́dọ̀ sí àwọn báyìí wọ̀lẹ́ àwọn èèyàn bú láṣọ tó pé àfà ìmáàmù ṣéwù ẹ khalifa ẹ̀yin ẹ bá mi láyé o ẹ̀yin ni o wọ́n bú ẹlòmí sọ lálẹ́kẹ̀ẹ́ àmọ̀kò ní rí gbígbà gbogbo tó wá kójẹ láyé náà tó fi gbá òyàn tó fi lọ́rọ̀ tó fi lọ́lá gbogbo ọ̀wá ṣe kó lálẹ̀ kí á mọ̀ owó ní wúlò ìjọ ẹ̀. ọ̀pọ̀ ìrọ̀lẹ́ ìlú fi kí irú tó ṣẹlẹ̀ sáàbúrò wa yẹn irú tó ṣẹlẹ̀ sí dádì yẹn irú tó ṣẹlẹ̀ sí mami irú tó ṣẹlẹ̀ sí àbúrò yẹn àtẹ̀gbọ́n yìí ọ̀rẹ́ yìí tẹ́jọ́ ń kínú tẹ́lẹ̀ tẹ́jọ́ ń gbàrẹ̀ tẹ́lẹ̀ Ìmọ̀ àgbọ́yẹ̀ sí ni ó. Òmìnir ìlú fi kí ilẹ̀ àná ó yakunu ila kulli ulumi tawassula. Ó tẹ̀ mú àgbọ́yé ẹ̀sìn ìmọ̀ àgbọ́yé ẹ̀sùn náà òun gángan làkàtọ̀ fún gbogbo òun ìlàkùn nínú ìlú mi tàwà sùn láàrùn àkàsọ ni èyàn gbọ́dọ̀ má mọ̀ ọ̀rọ̀ ìdájọ́ náà Tọ́lọ́bá ṣàánú ẹnìkan nínú ìlú, tọ́lọ́bá ṣàánú ẹnìkan nínú àdúgbò. Tó bá jẹ́ ni tọ́lọ̀ ní gbogbo ẹ̀sì yìí. Ọlọ́jọ́ ṣe mílọ̀ lálágbọ́yẹ̀ ẹ̀sì ṣe nípa kéhù. Ẹni tọ́lọ̀ bá ní gbẹ́sì yìí, torí àwọn ayín tó gbẹ́sì yìí nínú ẹbí

ẹ má gbà fún wọn o ẹ̀yìn náà fà nínú ẹbí tí ìnìyàn ó ti ṣe súnà ẹ̀tìtà yẹn náà fà ẹbí yìí ni àfáàsù mm. ẹbí tí ìnìyàn ọlọ́run ti ṣàánú ẹ̀rọ ti gbẹ́sìn yé ẹ má rí ṣíbí ìwé ni mo ní kó rọ́kà kí nìkan tó ṣẹlẹ̀ fún òṣèwọ̀n yìí ganan lẹ́jọ́ mẹ́ta yìí a ah, níbo ló tẹ́lẹ̀ gbogbo ilé tó lọ dàgbórí àà ah, orí ilé ẹbí tí ló tàn jáde yìí. báyìí iná fàkí ha ó. òun ló máa sọ pé dájẹ yìí bí ó lọ máa. ìdánwò ta wá rè án. mọ́mí irun tẹ́ ń kí láti jọ yìí mísọ́nà ò ní sọ fún yìí ẹ̀yẹ kẹ́ ẹ̀ bu ẹsẹ̀ yìí ẹgbẹ̀rún àwọn tí wọ́n mọ kálíwà o. Ayébèrè lórí tábàdọ́là wà ẹ́tàlá. Wọ́n ní kìí ṣẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn àfáà tí wọ́n mọ kálíwà o. Wọ́n máa kan aṣọ tó bẹ́sì yìí. Lóhun nìkan. Wọ́n nìkan kìí ṣe gbẹgbẹ̀rẹ̀ àwọn tó ń kó kìí sọ́rùn káàkiri sọ wá ń halẹ̀ kí làdúgbò ìjọwọ́ dáfà fún ìdáfà kìí ọ̀gbẹ́ni ìzùgbùdí aláàkọ̀dọ́gbọ̀ máa ń jára kí wọ́n gbẹ̀rẹ̀ àfáà wá bí jókòó jáde máa fẹ́ nígbà tó náà ìgara ti pọ̀ sáàdọ́bì ń halẹ̀ ní sọ́lọ̀lọ́ ẹlẹ́yàjá àkọ́kọ́ foundation dáta gbọ́dọ̀ jẹ́ kó dúró èyí tó jókòó nǹkan jẹ́ kẹ́ni tí ń tó ń ti lọ yẹn àìmọ̀ká ló ń tẹ́ bá pẹ̀jú pé tẹ́ bá ń ṣàlàyé ọ̀rọ̀ fún abẹ́ ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹni àrí pé àtàmọ́má ló máa wí kò nímọ̀ ni kò gbọ́n tó ń ṣe yé bẹ́ẹ̀ náà ni tá bá pé ẹgbẹ́ ẹgbẹ̀rún ẹlòmíì náà lónìí jókòó tó ń ṣe Islam ẹkàn ọ̀rọ̀ má jà bí àbídà mùsùlùmí ń bímọ dálẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn nímọ̀ nípa ẹ̀sìn òun ni wọ́n fi ń jẹ́ slọ́ọ̀tì fáwọn ẹlòmíì táwọn kan fi fi ń gara páwọn pọ̀ lọ́dọ̀ àwọn àwọn mùsùlùmí la ni wọ́n àwọn alápọ̀ àwọn alákáyé àwọn là ń bímọ rẹpẹtẹ àwa ni ṣùgbọ́n ń gbàtà ń bí ọlọ́mọdé àbàbí dànù tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń ta a máa ń tọ́ ni téèyàn bá ti tọ́ adẹ̀ràn ní dì wọ́n ní nẹ́lẹ́ àṣìbàbì nínú àwọn okùnfà yìí ta ọ̀tọ́lẹ̀ ààbùn inhirafi láàzì àìndè níláàzì a ń tẹ̀síwájú bá ṣe ń bàbọ̀ yìí náà nínú àwọn tó tún ṣokùnfà táwọn yọ fi àtàrẹ́sùbùlì máa ẹlẹ́yìn àbá ìwálẹ̀ àjídáàdù ah eléyìí náà lọ́tọ̀ it's another problem ìṣòro kan lòun náà wàhálà kan ni ohun tó tún máa ń sábà ṣàkóbá fáwọn èèyàn ó tí wọ́n fi máa ń ya tí wọ́n fi ń sá láwọn kankan tí wọ́n ń sá torí pé wọ́n ní ajá tó bá fẹ́ sọnù wọ́n ní kò ní gbọ́ fèrè ọlọ́dẹ Ọlọ́run ló ní kápá àtijẹ́ padà sí ojú ọ̀nà yín tẹ́ẹ̀fílẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run má jà sọnù ká tó kàtò sọ̀nú. Lára ń tí fà náà ni pé àwọn èèyàn mi máa ló ń tẹ́ pẹ̀lẹ̀ pé àtàásògbò kẹ́lùmí lọ́rọ̀ pé tọ́ ẹ but dájì ni ah, kó máa jẹ́ yìí nìfẹ́ pé mara náà ni dájì wọn kí ń ṣe muslim torí ọ̀nà lọ́nà fi rí pé ìgbà tó mú dàbí iṣẹ́ yẹn òun kàn ti ẹ̀ kí ló tún wá ṣe ẹ́sẹ̀ tó wá ṣe má? wọ́n ní kò ń padà sí pìlẹ̀ ní pìlẹ̀ kẹ́ ìpìlẹ̀ kọ́kọ́ rẹ̀ ìsáàmù ọmọ ní pìlẹ̀ wọlé àjídádù kíyàn ọ̀pọ̀lọpọ̀ alákòóbá mùsùlùmí mi tó náà pẹ̀rẹ̀ rẹ̀ ní bàbá àbíyá ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ nínú Islam ẹ ti dárú máa ọmọ ẹ lójú mùsùlùmí tẹ̀lẹ́ lómi kìí ṣe pé ọmọ yẹn fẹ́ padà sí pìlẹ̀ kan tó pè ní pìlẹ̀ tí kìí ṣe Islam òun mùsùlùmí náà ni bàbá mùsùlùmí nìyá ṣùgbọ́n tó fi rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sóò tẹ́lẹ̀bíyà ìrí ọmọ rẹ̀ kúrè àìmọ̀júpọ̀nà tí yẹ ká gbà tọ́ ọmọ lọ́nà ẹ̀sìn tọ́mọ ẹ fi máa dẹ́sìn yẹn gangan gan mọ̀ torí pé bàbá yẹn ṣe ń kírun náà ló ń lá ẹbù bàbá tún náà tán máa ń wá bá ṣiṣẹ́ lé tó ń kàn tọ́ àwọn alájò ni ó agbékiníjọ lẹ̀ pẹ̀ẹ́ Bàbá tún ní àwọn àfáà kan tó máa wá bá wọn pa ẹran lọ́dọ̀ ọdún tó máa ń ta ẹ̀jẹ̀ rẹ̀ sínú kíní kan. Bàbá gbogbo ọmọ tó bá bí oníbi ó èjì tó máa ń dé gbẹ́rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn ọdún ọ̀tọ̀ọ̀tọ̀. Láàrínláàrínlá.

àbíkáwà ní ẹ̀sùlábọ̀ gbọ́mọ́ láwọ́ àwọn ọ̀rọ̀ tí ò dáa yẹn àbíkáyẹra díkéètì ẹ̀ kábàjẹ́ kó máa wáyé máa

ṣẹ̀sìn bó ṣe tó àti bó ṣe yẹ tá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn láyé ọlá ni ẹgbẹ́ ti táwọn èèyàn máa fún yín bàlìrẹ́ ah, tẹ́bí ọmọ àìfẹ́ìnà àlẹ́yìn àbà Láti máa ń pọ̀ bọ́tẹ̀ ń kírun náà. Ẹ̀họ́ ọmọkọ tó jẹ́ nìsí sọ pé kí yàn tún máa máa lọ ṣe jálà bí mọ́. Láti ní àfàtàn ń lò. A máa wá ẹ máa tọ̀rọ̀ fún àdẹ̀má bá ń jiyàn. Torí pé tán bá ń lé ní tí ò yẹ ni. Àwọn bàbá àtìjá ti dọ̀nà rú wọ́n rọrùn fáwọn ọmọ àánú ọlọ́run ni ọdún máa rí wọn ṣàlàyé ọ̀rọ̀ fún. ọlá ni tí wọ́n náà bàbá àwọn àtijọ́ àwọn ní ẹ̀. ọlọ́run náà bá òun láyá kí ló lè ṣe àwọn wà láyé fẹ́ta dùn. ayé Al-Qur'an ni kì í ṣọ̀rọ̀ sí ni o. Suratul Baqara. èyí tá à ń kà lọ́wọ́ yìí Suratul Baqara ni lọ́jọ́ owó. Quran two verse one seventy.

àní wọ́n ń pọ̀ pẹ̀lú àánú ọlọ́run nígbà tá a bá máa fi parí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ẹni tó ẹni tó ti lọ tẹ́lẹ̀ ṣe ń padà á bọ̀ pẹ̀lú àánú ọlọ́run torí kí ló ń wá ká àwọn àgbàlagbà ní kí ìsọnù lọ́wọ́ rẹ̀ yóò ń wá ká kí ló ń wá ká à ń tẹ̀síwájú lórí eléyìí ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run á dúró وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdéṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtúlẹ̀ hákì lẹ́mẹ̀ abẹ́òkúta.